Èpísítẹ́lì ti Pọ́ọ̀lù àpọ́stẹ́lì sí àwọn ará Fílípì orí kìíní. Pọ́ọ̀lù àti Tìmótíù àwọn ìránṣẹ́ Jésù Kristi sí gbogbo àwọn ènìyàn mímọ́ nínú Kristi Jésù tí ó wà ní Fílípì pẹ̀lú àwọn bíṣọ́ọ̀bù àti àwọn díákónì oore ọ̀fẹ́ sí yín àti àlàáfíà láti ọ̀dọ̀ Ọlọ́run bàbá wa àti olúwa jésù kristi mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mi fún gbogbo ìrántí yín tí mo ń ṣe nígbà gbogbo nínú gbogbo àdúrà mi fún yín ni èmi ń fi ayọ̀ bẹ̀bẹ̀ nítorí ìdàpọ̀ yín nínú ìrere láti ọjọ́ ìkíní wá títí fi di ìsinsìnyí ohun kan yìí sáà dá mi lójú pé ẹni tí ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ rere nínú yín yóò ṣe àṣepé rẹ̀ títí fi di ọjọ́ Jésù Kristi gẹ́gẹ́ bí ó ti tọ́ fún mi láti ro èyí fún gbogbo yín nítorí tí ọkàn yín wà lọ́dọ̀ mi níwọ̀n bí ó ti ṣe pé gbogbo yín ní í ṣe alábàápín oore ọ̀fẹ́ pẹ̀lú mi nínú ìdè mi àti nínú ìdáhùn ẹjọ́ mi àti ìfẹsẹ̀múlẹ̀ ìyìn rere nítorí Ọlọ́run ni ẹlẹ́rìí mi bí mo ti ń ṣàfẹ́rí yín tó gidigidi nínú ìyọ́nú Jésù Kristi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 ǹjẹ́ èmi fẹ́ kí ẹ̀yin kí ó mọ̀ ará pé nǹkan wọn nì tí ó dé bá mi ó kúkú yọrí sí ìlọsíwájú ìrere tó bẹ́ẹ̀ tí ìdè mi gbogbo farahàn nínú Kristi láàrin àwọn ọmọ ogun ààfin àti gbogbo àwọn ẹlòmíràn àti pé ọ̀pọ̀lọpọ̀ àwọn arákùnrin nínú Olúwa tí ó ní ìgbẹ́kẹ̀lé sí ìdè mi ń fi ìgboyà gidigidi sọ̀rọ̀ Ọlọ́run láì bẹ̀rù nítòótọ́ àwọn ẹlòmíràn tilẹ̀ ń fi ìjà àti ìlara wàásù Kristi àwọn ẹlòmíràn sì ń fi inú rere ṣe é àwọn kan ń fi ìjà wàásù Kristi kì í ṣe pẹ̀lú òótọ́ inú wọ́n ń gbèrò láti fi ìpọ́njú kún ìdè mi àwọn kan ẹ̀wẹ́ sì ń fi ìfẹ́ ṣe é nítorí tí wọ́n mọ̀ pé a gbé mi dìde fún ìdá àwọn ẹjọ́ ìhìnrere ǹjẹ́ kí ni bí kò ṣe pé níbi gbogbo ìbáà ṣe ní ti àgálámọ̀ṣà tàbí ní ti òtítọ́ a sáà ń wàásù Kristi èmi sì ń yọ̀ nítorí náà nítòótọ́ èmi ò sì máa yọ̀ nítorí tí mo mọ̀ pé èyí ni yóò yọrí sí ìgbàlà fún mi láti inú àdúrà yín wá àti ìfikún ẹ̀mí Jésù Kristi gẹ́gẹ́ bí ìnàgà àti ìrètí mi pé kí ojú kí ó má ṣe tì mí ní ohunkóhun ṣùgbọ́n pẹ̀lú ìgboyà gbogbo bíi nígbà gbogbo bẹ́ẹ̀ nísinsìnyí pẹ̀lú a ó gbé Kristi ga lára mi ìbáà ṣe nípa ìyè tàbí nípa ikú nítorí ní ti èmi láti wà láàyè jẹ́ Kristi láti kú jẹ́ èrè ṣùgbọ́n bí láti wà láàyè nínú ara bá jẹ́ èso iṣẹ́ mi nígbà náà tí èmi ò yàn èmi kò mọ̀ ṣùgbọ́n èmi ń ṣe iyèméjì mo ní ìfẹ́ láti lọ àti láti wà lọ́dọ̀ Kristi nítorí ó dára púpọ̀ jù síbẹ̀ láti wà nínú ara jẹ́ àǹfààní nítorí tiyín bí èyí sì ti dá mi lójú mo mọ̀ pé èmi ò dúró èmi ò sì máa bá gbogbo yín gbé fún ìlọsíwájú àti ayọ̀ yín nínú ìgbàgbọ́ kí ìṣògo yín kí ó lè di pípọ̀ gidigidi nínú Jésù Kristi nínú mi nípa ìpadàwá mi sọ́dọ̀ yín kìkì kí ẹ sáà jẹ́ kí ìwà ayé yín kí ó máa rí gẹ́gẹ́ bí ìrere Kristi pé yálà bí mo tilẹ̀ wá wò yín tàbí bí èmi kò sí kí èmi kí ó lè máa gbúrò bí ẹ ti ń ṣe pé ẹ̀yin dúró ṣinṣin nínú ẹ̀mí kan ẹ̀yin jùmọ̀ ń jìjàkadì nítorí ìgbàgbọ́ ìhìnrere pẹ̀lú ọkàn kan kí ẹ má sì jẹ́ kí àwọn ọ̀tá dẹ́rù bà yín ní ohunkóhun èyí tí í ṣe àmì tí ó dájú fún ìparun wọn ṣùgbọ́n ti ìgbàlà yín àti èyí ni láti ọwọ́ Ọlọ́run wá nítorí ní ti Kristi ẹ̀yin ni a ti yọ̀ọ̀da fún kì í ṣe láti gbà gbọ́ nìkan ṣùgbọ́n láti jìyà nítorí rẹ̀ pẹ̀lú ẹ sì ní ìjà kan náà tí ẹ̀yin ti rí nínú mi tí ẹ̀yin sì gbọ́ nísinsìnyí pé ó wà nínú mi.